sí àyà أعوذ بالله من الشيطان الرجيم قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء يضلونا ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا يعلمون وقالت أولاهم لأخواهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار وكذلك نجزي المجرمين لهم من جهنم جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم الله واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله يا رب العالمين إذا أعوذ بالله من الشيطان الرجيم قال قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا ربنا هؤلاء يضلونا فأتيهم عذابا ضيفا من النار قال لكل ضيف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون فذوقوا العذاب بما كنتم تكسبون إذا نحن أدلجنا وأنتم كنت أمامنا كفى لما طغينا بذكرك هاديا كفى لما طغينا بذكرك هاديا لكم سلام الله يا ساكن الإيمان bíkún tó bàrà yà ó bíkún tó bàṣókínà. ọlọ́run. ìdáná nù adìlájìnà. ọlọ́wọ́ ọba ìrẹ́ náà ni a fi ṣáájú ìwọ ni bẹ̀rẹ̀ gbogbo àlámàrí ọ̀ràn wa ìrẹ́ ọlọ́run ni ìdá nahanu adilajina wà á ta màmá náà káfà. bímọ́tọ́ yá náà bìdíkìrì káhádìyà. ọkàn wa ya kàfáàlì mà tọ́ ya ná bìbíkiri kàhádìyà bá ti rántí rẹ àgbà pé ẹ̀sìn tá a bá gun òní kọsẹ̀. yọ máa mànà ni yọ máa pàdére ni ìdáná àná àdìlójínà wà á ń tà ma mànà kàfáàlì mà tọ́ ya ná bìbíkiri kàhádìyà. kàfálì màtọ́ yá anábì ka ká àdìyá. ọlọ́run a rẹ ọba èyí tí àárín nǹkan kan fún ọjọ́ pẹ́ lọ asára tó ń fọpẹ́ òun béèrè oore. ọpẹ ni o. anabi aleyhi ọba mi ṣe máa fún ọ ti ń ẹ ó ní bá ti ń ló tún ṣe mí ó dàbí ìgbà pé mò ń fi ọpẹ́ òun mo fi tún tọrọ oore ni ó sì fẹ́ máa dúpẹ́ tó ṣe ni ọlọ́run ní máa dùn èèyàn wá ní dúpẹ́ fẹ́mi kí n tún máa ṣoore fún un ọpẹ́ èyí tá ń dún amọ̀pọ̀ tún fi ń ṣoore fún a ní wàá gbọ́pẹ́ náà ọlọ́run gbà lọ́pẹ́ fún a ọ̀gá ọpẹ́ wa nìdí àlùkùránù tí kálukú tá ń bára wa. alukur'an òun ni khairu jalisi la yumallu samawuhu. wa khairu jalisi la bọ́ọ̀ bá wá jókòó tèyí èwo lọ́wọ́ àlọ́ ọmọ jókòó tì ṣé rúdò jókòó tì jókòó fi sí lọ. wàkọ irú jẹ̀lí sí. tá a bá ní kí ló ṣe jókòó tì tó lóore jù láyé alukóránù. láyò máa lo àdìsù. gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń gbọ́ tí ń súnyàn ọ̀rọ̀ alukóránù ẹ̀ sún etí èwo là ń wí tó jẹ́ tuntun. wàtárí dáàdùhù yàtí dáàdùhù bí ìtajà múlá. wàtárí dáàdùhù yàtí dáàdùhù bí ìtajà kùránù ni òun lolùbájókòó bẹ́ẹ̀ yẹn bá jókòó tiyàn látàárọ̀ bá bá pẹ́ alàwọ̀sálẹ̀. wàhálà irú jẹ́lí sìn. èyí ó pọ̀ rẹ̀ ẹjọ́ rẹ̀ tiẹ̀ ti pọ̀ ó sùn mí. ṣùgbọ́n tọ̀rọ̀ ọlọ́run láàyò máa lo àdìsù. láàyò máa lo àdìsù. ẹnì kan pẹ́ dákẹ́ jẹ́ ń gbọ́ mi kí a lọ fẹ́ gbọ́ wàtàrí dádùhù. wọ́n sọ̀rọ̀ ọlọ́run ni wọ́n dá sí ọ̀rẹ́ gbọ́dọ̀. bẹ́sì dádù fi ìtajà mọ́lá. wàtàrí dádù tàbí dádù fi ìtajà mọ́lá. ìmọ̀ tún wí ìmọ̀ tún wí ẹ̀wà ni máa tún bù kún àlùkùránì. Allah. kíké rẹ̀ oore ni anábì ni ẹ máa ké. sallallahu alaihi wasallam. ìkọ̀rọ̀ ẹ máa kàlùkùránì fa inna Allaha yu'ajjirukum fi tilawati gbogbo kíké tẹ ẹ bá ń ké ẹ mọ̀ gbalada ni fi kulli harfin ashir lórí aráàfin kan oṣù ládàmẹ́wàá lẹ́ẹ̀mọ́gbà. ládàmẹ́wàá. lámú àkúlé alifu lámìm arifun má sì gbọ́ kẹsẹ̀ pé tó ní alifu lámìmù aráàfin kan ní rárá fa la alifa arifun wàlámà àrífún. wàlámìmù àrífún. ó fẹ́ pé lórí alifu láàmìmù lásán ọgbọ̀n aládàá làti rọ́lé. ọ̀rọ̀ wo la rí bẹ́ẹ̀. wàhálà ìrù jẹ́lí sí i. òun tì í. la yòmálú àdìsù watari dadu tafi dadu fi tajamula watari dadu tafi dadu fi tajamula. ẹwà ní kíkẹ́ rẹ̀ máa ké máa gbọ́ ẹwà ní máa mú bá. àwọn tí wọ́n máa gbọ́ tí wọ́n máa kà wọ́n ti kọjá lọ. wọ́n ti kọjá lọ. àwọn èèyàn tún ń ké báwa ti ń ké yìí lóòótọ́ la àmọ́ kánjú ńgbà tí ẹ tafsiru ọdún yìí ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àti ìkéjú bí àyà mẹ́rin lọ àbí mẹ́ta ṣùgbọ́n wọn wọ́n tún lóore jà kan kí wọ́n tó ké mi wọ́n wọn náà pé èyí tá a ké àlálì wa bẹ̀ sáà ti fún lónà bíi. wọ́n kọ́ lónà wọ́n nígbà wọn bá lò tán làwọn ó tó lọ gbà mí. àwa máa à ń gba gbogbo ẹ lẹ́ni à ń gba àjọ ni àfẹnù ọlọ́run bá sàánú tí ọ máa fi ìtẹ̀lé tọlọ́run dágbà ìmọ̀ fi tọlọ́run dágbà láyé náà ti tẹ̀lé sínú ẹ̀ kò sì sí tí ń bi ju dọ́fùlì ìrádà lọ. kákan máa gbàjọ ńgbọ̀ báyá ńgbọ̀ báyá àwọn tí náà sọ wá mọ kádàrẹ ọmọ àkọọ́lẹ̀ tiẹ̀ bí wọ́n ṣe máa bá a lọ náà èròǹgbà fi ẹ̀sìn ọlọ́run dágbà àti kéèyàn ọmọ bá wọn tó o bá ti bá wọn tó gbéra rìn hmm. ìwọ náà máa rí rẹ lẹ́ni tí ó máa jẹ̀dí mọ́lẹ̀ ni. yóò máa fà á lẹ̀. lẹ́yìn náà o ti bá wọn tó gbéra ń bi ẹ̀sìn rìn òun náà máa lẹ́ni. torí náà nafsa láàmárà tún bì sùn. láàmárà tún bì sùn. ẹ̀mí tí ń bẹ lára wa yìí àìdá àlànà òun ni máa fi kọ́ ọ̀yàn. yọọ máa pe èèyàn lọ síbi ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ téèyàn bá ti ń bá wọn ibi lànà bí sọ fún wa ó pe a lọ síbi ká máa wáwọn èèyàn gidi tí wọ́n máa gbé mi wá ga níbi ẹ̀sìn onílàtúnṣọ híbí tí wọ́n bá béèrè pé ta ń sọ ibù ẹ tara lábàárín ẹ tara lábàásí ẹ yìí làmú mí nà ẹni ó ju ọ tó du ọlọ́nu gbàgbọ́ ni ọ̀ya máa bá rìn o bàbá ẹnìkan rìn ìlà kínní ilà mọ́mìnà wà láyà kúlù tọ́hámákà ilà tàkì. wọ́n mọ èèyàn débi wípé ọ̀wá nílé èèyàn rẹ gbóúnjẹ kalẹ̀ kẹjọ tí wọ́n bọ̀wọ́ àbí kò kí ìwọ náà padà di kí o ilà tàkì àwọn olùpáyọ ọlọ́run lọ́ọ́ máa súnmọ́ jẹun pọ̀ bá ti èyàn fi tọ́lọ́ ẹ̀sìn ọlọ́run èyàn fi dágbà o ntí tún máa ń fà á òní túlù àmàl lẹ́yìn bá ti rí rẹ̀ tí máa ń fẹ̀sìn ọlọ́run dágbà á pọ̀ pínpín ọba yá ṣe èròǹgbà tó jágun á máa fà á tẹ́rọ̀ǹgbà èyàn bá ti jágun máa lè síyá ní lè mọ́ọ̀tì èròǹgbà tó jágùn yóò mú yàn gbàgbé kú yóò mú yàn gbàgbé kú. dàwa mumu dàmàtì hmm. wà dàwa muwàtì. bẹ́ẹ̀ وإدخال طعام على طعام ثلاث هن ملكة لأنام وداعية سهيل سقام وداعية سهيل سقام bọ́bá ti fẹ́ràn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ń yóò sì dá láìsàn lẹ́yìn ọ̀sá ti gbádùn gbogbo nǹkan lágbádùn jù wàhálà ni. wàdà wà mọ̀ wá tẹ́ kọ́ fẹ́ràn obìnrin láfẹ̀ẹ́ jù ó pé kọ́ máa wòyàwó ẹran ṣùgbọ́n nǹkan náà léètò. wàdà wà mọ̀ wá tẹ́ a máa sọ ìyàndá láìsàn. wàyédè kan ló tọ́ àmọ́ àlá mi. wàyédè kan ló tọ́ àmọ́ àlá tọ́ mi. oúnjẹ kan máa ti dànù o tún fi máa rọ́ mi ìlú. ọ̀nkọ́ lẹ́tà aṣáìsànù lànàbì fi sọ wípé àwa gbàríjọ àwa ànábì ọlọ́run lánàkúlà àtànàjọ́à àwọn èjẹun tẹbi ó fi pa wá àyè fi oúnjẹ lérí oúnjẹ nígbà ebi bá pa wá làwọn á máa jẹun wá ìdá àkálínà lánàṣùbà bá a bá sì jẹun àyò a gbọ́dọ̀ ṣọ́ra fún èròǹgbà ati jágùn àtìgbàgbé kú. bẹ́ẹ̀ yẹn bá ti ní yóò rí i pé gbogbo sẹ́ẹ̀sì lòun fi máa yóò fi máa dágbà ni. ọ̀kan náà àwọn aṣíwájú wa Ibn Jawzi wọ́n ní yajibu alama ńlá yàdìrí màtá yàbùtàrí ìlìmọ́tù ẹni tí ọmọ ẹjọ́ ti kú ọmọ wa ń kiri fóònù lọ́kàn ọ́ àmọ́ àbọ̀ ọmọ ẹ̀ ń yàkúnà musta'idan. bẹ́ẹ̀ ọba ti mọjọ́ ti kú ọ̀pọ̀ kan ni èèyàn ti múra lẹ̀ ni toro o pọ́lá ni kójó de agbọ́dọ̀ ti wà mustahidan fàlàyé tẹ́rù bí sábà bàbá wà nípò ọ̀dọ́ kọ́mọ kó ìtànjẹ bá wá. eme ẹ̀ mọ̀ wípé àkọlù máa ń àwọn tí kú máa pa tí wọ́n kéré jù láyé àwọn àgbà ni o wà á fẹ́rù máa yà mú tu ṣàbà ọ̀pọ̀ ẹni tí máa kú pọ̀ lọ́dọ̀ ọdọwọ kálukú wa ọlọ́run a fún ọ à ń fẹ́ kó tún yọ̀ǹda ìjókòó èyí fún wa lénìí àwọn àlékún ìkí àtọ́lá fásiwájú ẹ̀dá anábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkí ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam. anábì ní man salla alayya salatan sallallahu alayhi ashra. sallallahu alayhi wa sallam ẹ ń ẹyọ kan fún mi mẹ́wàá rú ẹ̀ lọ́lọ́wọ́ ó sì fún paarọ̀. sallallahu alayhi wa sallam ajẹ́ pé ká ṣe sàlátù fún ẹ̀sìn ni. sallallahu alayhi wa sallam. ọlọ́ni ọmọ sí sàlátù fún yẹn padà. sallallahu alayhi wa sallam. sallallahu habibi shafi ahmadi wa muhabbati rasuli nabiyi hashimi muhammadi rasuli nabiyi hashimi muhammad fàyà rọ́bànà sọ̀lì alalimusitọ́fà lẹ́bi. báni ṣèké àtìgẹ̀ fún aṣáájú wa nígbà wàhálà. binori salami kọ́dí hadana bíbá hajati binori salami kọ́dí hadana bíbá hajati. ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ tọ́lọ́hún ṣe fún náà ló fi tọ́ wa sọ́nà tá a wà yìí. ike ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. ibi ti sinmi lánàá ó ní bí ọlọ́run ti ń bá ní sọ̀rọ̀ pé na ọlọ́run àràwọ̀ sí ọ èyí tó o ti fi mà wánú màmá jà gbàgbé ẹ̀. àmín. sanukuru kafa látansa ilà máa ṣá lọ́wọ́. innahu ya'lamul jara wa ma èyí tọ́lọ́ ọba kú fi máa yàn lèèyàn mà. ànọ́kùnrin ó ka bàlà tàǹsà. ọlọ́run lájẹrẹ ànábì ọmọ gbogbo kéwú ọmọ ké láì jẹ́ pé wọ́n kọ. ilá máa ṣá lọ́hù. ọlọ́run láfẹ̀yìn táwọn ọlọ́run àbá fẹ́ ké mọ́. innahu ya'lamul jahra wa ma yakhfa. àkọọ́lẹ̀ mi gẹ́gbẹ́ wá pọ́dídì súrà kan bẹ tó fẹ́ jẹ́ táwọn tí wọ́n ti wà tẹ́lẹ̀ tí wọ́n kejì. ọlọ́ọ̀lọ́ mọ̀ pé lá máa ṣá aláwọ̀ tá a kú fún. ìlà máa ṣá aláwọ̀. èyí tá ọlọ́run bá fẹ́ tá a bá fẹ́ ké mọ́ ẹ̀ ní màmá. ìnáwó wà ma yakhfa. ọlọ́run wa náà ni ọmọ tó hàn àti tó pamọ́. èyí tó fi mọ̀ wá méjì àgbàgbé ọlọ́run bá ní nínú àyà ìkẹtàdínní ogójì suratul A'raf ọlọ́run ní famani adilamu famani adilamu mi máa ní fàwọn alàlọ́ ìkàdíbà. ọ̀sẹ̀ni tó ṣàbòsí bẹ́ẹ̀ sì nínú tó bí ọlọ́run láyé bí àbòsí ò sí. tó fi wí gan pé mi ọlọ́run aram tó dúlímọ̀ àlànà fún sí. àlànà fún sí. èmi gangan ṣàbòsí ṣẹlẹ̀ wọ̀ fúnra mi. ọlọ́run lẹ́mi gan mo àbí mo ṣàbòsí sí bí mo ṣàbòsí ṣe mo ṣe lè wọ̀ fún ara tèmi gan sí ẹ̀yìn tí mo dá ìbò yìí sí. wàjà altuhu bainakum ti ṣe lè wọ̀ fúnra mi náà ni mo ṣe lè wọ̀ fẹ́yìn náà ẹ má bùrọ̀ sí. ẹnìkan ò tí ìyá alábòsí tó omi ìmọ̀ níta rọ àlàlọ́ ìkàdébá. bí ẹni tó dáadáa parọ́ mọ́ Ọlọ́run. àwọn káàdà bàbí ayá ti hí. ó dáadáa parọ́ mọ́ Ọlọ́run Ọlọ́run bímọ. Ọlọ́run lálábòsí ni ọ́ ó dáadáa parọ́ mọ́ Ọlọ́run. ìfitọ̀rọ̀ àlàlọ́ ìkàdébá. ọlọ́lọ́run ọlẹ́ orogún. iftara alàlọ́ ìkádìbá. ọ̀dàdàpọ̀ àrọ́mọlọ́hún ọlọ́lọ́hún láwọn kan tó tún pánlé tẹ́gbẹ́ tí ọba ṣe nǹkan ọgbọ́dọ̀ fi hàn. iftara alàlọ́ ìkádìbá. ebi ló fi fẹ́ pàṣán bọ̀ fúnra ẹ sì mú bíléèdì fúnra lójókòó forí kanlẹ̀ fún un. ọba forí kanlẹ̀ fún un. alọ́lọ́ ìkàdíbà. ẹnì kan ṣàbò sí tẹ́nì tó dàdà parọ́ mọ́ lọ́hùn. a ó kà dábàbí tì í. bàbá wọn ohun àmì àwọn àyà àwọn tọ́lọ́hún sọ̀kalẹ̀ ní wàásí òpè nírọ́. ulaika yanaluhum nasibuhum minal kitab. ọlọ́run ní ta kọ́lẹ̀ fúnrú yín àwọn tí wọ́n pọ̀rọ̀ àwọ ọlọ́run nírọ̀ ṣáájú irú ìyà tá kọ fún wọn nínú alukóránù pé wọ́n jẹun yóò bá gbogbo ẹni ọba kúrọ́ náà nasibuhum minal kitaabi. ọlọ́run ní àti ní sọ̀ǹtọ́tà àti kọ́lẹ̀ fún ẹni ọba pọ̀rọ̀ wa nírọ́ níyà. hatta ìdájà àti omùsùlù náà yàtà wà fa ònà o. tí táwọn òjíṣẹ́ wa tí wọ́n fi iṣẹ́ kún hmm, sí ọmọnìyàn tí ó fìdé wá bá wọn láti pa wọ́n. kọ́ọ̀lù àìnàmá tún tádé ọ̀nà mi ń dún nílá. wọ́n àmọ́ bí wọ́n léèrè pé gbogbo tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run dà àwọn òòsà yín dà. àìnàmá tún tádé ọ̀nà mi ń dún nílá. lẹ́yìn ọlọ́run àwọn dà kọlù dọlù àná. wọn kan ti sọnù máa wọn lọ. dọlù àná. àárín ọmọ. dọlù àná. wọn ti sá lọ máa lọ. dọlù àná. a ti sàfẹ́kù wọn. wàṣẹ ìdú àlà àwòṣe àná òmùkánú kábí wọ́n jẹ́rìí lérí ara wọn lórí. pé kèfèrí làwọn. ànàwó ń kàánú káfíìrì. pé kèfèrí làwọn o àwọn gbẹ́rù gbọ́n rí. káfíìrì lẹni tí ó mọ nǹkan tó fi pamọ́. Eh, eh. ọ̀pọ̀lọ́ ti tú fún wa ọlọ́run ní kama sọ́ọ̀lì kìnnìkà ajabali gẹ́sọ̀ ajabali kùfàrà nàbàtù. ọmọya yìí jò bá tẹ̀rọ mùsùlùmá sọ́ọ̀mọ̀yà kó nà ọ̀tọ́mà. ajabali kùfàrà nàbàtù. àmọ́tàlí kọ́ ìsìn ní ajabali kùfàrà nàbàtù hó ẹnu tá a fẹ́ mú bẹ̀ ní gbólóhùn kò fárú bẹ̀ wò eh, eh. àgbẹ̀ lọ́lọ́run pè ní kò fárú bẹ̀ wò kì í ṣẹni ọlọ́run bá sọ̀rọ̀ tí ò ń gbọ́ nítorí pé àgbẹ̀ yóò mú èso àgbàdo yóò wa ilẹ̀ yóò sọnù ẹ̀ yóò bó èpè mọ́ ìlọlọ́run fi pe àgbẹ̀ ní kùfà ìyẹn ni pé ẹni tí ń bo nǹkan mọ́lẹ̀. ọ̀dọ̀ ọ̀bù ló borí ọlọ́run mọ́lẹ̀. mọ̀sí gbọ́ kò túmọ̀ sí pé wọ́n bú àgbẹ̀ o tọ́lá ẹlòmíì ẹlòmíì tún ti kẹ́ débi wípé iṣẹ́ òkúta nàìjíríà wo ò roko èmi náà ni ó sì pàṣẹ nàìjíríà èmi náà pàṣẹ nàìjíríà wo ebi burúkú ló fi ń ṣe. èmi náà pàṣẹ nàìjíríà wa jẹ. kí jẹ tí bá ṣe bó ti ṣe. sáré bí ẹ ah. Islam ò èèyàn ti ṣiṣẹ́ tọ́ba ti jẹ́ sí òun gan làkọ́kọ́ ẹnìkan òjọ ẹ̀jẹ̀ kan tó dáa bí kéèyàn jẹ́nu sí ọwọ́ rẹ̀ máa kálá ahadun kọ́tù khairan anábìlẹ́nì kò tí ì jó oúnjẹ kan tó dùn tó dáa láyé bílẹ̀ á ń yá kúlà mí ní àmàlì yájì bí kéèyàn jẹ́nu kíni sínú sí ọwọ́ ẹ̀ fàyín nànàbí yàlọ́ ìdàwùd kánà yá kúlù mí ní àmàlì ebe ẹbẹ rí pàdánù ọlọ́run ya fún bàánú si ọwọ́ ẹ̀rín jíjẹ bọ́ọ̀bọ́ wa ni bọ́ọ̀bá ni anábìnrin kéré àtinadínà kan bẹ yagirisu garisawu ah, la yagirisu garisawu wala yazra zara'ahu la ta'kulu minhu at-tayr wala yazra zara'ahu kò ní ma zara sara ẹ ẹni garisu zara. maami muslim. yagirisu garisawu àwọn yazra zara'ahu anabi tún kọ́ wa níbẹ̀ o tún kọ́ wa ní agiriki. bẹ́ẹ̀ ni bàbá lọ́wọ́ ló ní ọmọ dàgbò ọ̀tọ̀ lọ́sọ gárísù ọ̀tọ̀ lọ́sọ záríù gárísù ní gbogbo ń tà lọ ẹnìkanu yóò ní lọ kankan bóyá ọlọ́gẹ̀dẹ̀ tàbí ọlọ́ọ̀sán tàbí ọlọ́rèké síbò eh. gbà. àwọn yasara azara ahu. àwọn yasara zara ahu tàbí ọlọ́ọ̀kì nǹkan ọ̀gbìn rẹ̀ kábọ́nú lẹ̀ ó gbin gbàdó eh. ó gbére sallallahu alayhi wa sallam ó gbin kábàbà ó gbin sú hmm. sáré ònà ó gbin gẹ ọkàrí ọmọlé ọmọ ọmọ gbẹ. aw yẹ zara zari awo kí ló fi kún. wata kolomi ni ho tọyiru ẹyẹ bá débi ọjẹ mbẹ. aw hayawanu. tàbí ẹranko. illa kana lahu sadaqa. aw insan awisan. tàbí èèyàn ilà kánà la òbí i. sọdọkọ. èèyàn tó rí jẹ́ńbẹ́ wọ́n fi máa kà kọ́ lẹ̀ kó o sì torí àánú. ọmọ ìpèsè ẹ̀sìn ni kéèyàn dákú. yakulu sáré àwo sáré àwo ni wọ́n jẹ bẹ́rù sáré àwọn ni ó jẹ̀wé kò lè jẹ́ mẹ́ báyìí kan là á fi sí àtìmọ̀yé ẹni tí owó oṣù ká tọ́ba tilẹ̀ tọ́ba tún gbọ̀ngàn amọ̀bí tí ó gbọ̀n sí àbẹ́ ẹ̀kọ́ kò sí bó ṣe ṣàgbẹ̀ tí nǹkan mi ò ní jẹ́ mẹ́ kò sí kò sí bó ṣe ṣàgbẹ̀ bọ́ọ̀ fi ọ jẹ́ tààrà yọ gbẹ̀ burú jẹ́ bí ọ̀jẹ́ lọ́sàn-án yóò jẹ́ lóru ẹranko náà kọ́ jẹ́ bí wọn bá jẹ́ ìkókò rẹ̀ ọ̀dà kódà bí ọ̀dà wọn bọ̀ jẹ́ gie wọn jẹ́ ewé orí ẹ̀ àbí anábìbí ní gbogbo ẹ̀ pátá bí wọn bá ti ń jẹun sàdákà ni wọn máa jẹ wọn máa kọ́ pé òun ṣètò rí àánú àdìsí yẹn gan tá a kà ó ní sábàbù wùrúd ṣe àpárùkù ránù ló ní sábàbù nùzúl. bẹ́ẹ̀ bàbá àdìsí náà máa nídìí tí wọ́n fi máa ń sọ ìdí tá a fi ń sọ àdìsí ní à ń pè ní sábàbù rò sábàbù rò tí alukuraanu ní sábàbù nùzúl arábìnrin kan ló ń gbé támúrù wá ó ló ń bọ ànábì. sallallahu alayhi wa sallam. nígbà wa gbé kalẹ̀ lọ́wọ́ fi sàdíìsì òun. pé lónìí bọ́lá ti rí onínú oko òun òun lọ já òun já oko òun òun afẹ́ kànábì náà jẹ sallallahu àwẹ̀ ń gbà wọ́n yẹn wọ́n sàṣà látú dáadáa. nítorí àwọn àwọn A kò sí mùsùlùmí kan tí ó gbìn kó. Ah! tẹ́ranko tàbí èèyàn tí ó wà sadaka fún. wọ́n pé ìwọ náà ibi àti lọ ni pé anáhùn mú kánú káfíìrì náà pé wọ́n rira wọn ní kẹfìrí. wàṣà yìí dùn àlá àwọn fòsìrè ànáwó kánú káfíìrì. kọ́lá dínkùlù bí wùmọ̀ mi. kọ́lá dínkùlù bí wùmọ̀ mi. ọlọ́run ni wọ́n máa sọ fún wọn nínú ọ̀rọ̀ mi àwọn míì inú àwọn àfa gbà pé mọ́lákù tá a fi sọ́nà. Mm. òun máàlìkù òun ni yọ́ máa sọ̀rọ̀ yìí ṣùgbọ́n èyí tó rinlẹ̀ òun ni pọ́lọ́ǹgà ní sọ pé kọ́ọ̀là ọlọ́wọ́ sọ fún àwọn ẹ darapọ̀ kan. kọ́díkọ́ láti kún ń sì fi ah, náà àmì ó. fi ń yọnu. ani wọn bá jẹrẹ yanni kì í nìkan. Ah. àwọn ọ̀pọ̀ ọlọmọdé mi ọwọ o. amina ọlọmọdé awọ o. ìwà bú gbé ní ìwà náà tọrọ bú gbé ní ìwà náà olúwa gbé wá jìnnà sí wa olúwa gbé wá jìnnà sí wa. ọlọmọdé káwọ wọ náà. amina ọlọ́run wọn máa sọ fún ọ pé olúkúlú bí ọmọ mi ẹ máa darapọ̀ máwọn àjọ kan. kọ́dé kan láti mi ó kọ́bílì kan mi ní ẹ̀jì ní wàlẹ̀ ń sì fi ná. ṣé ti ṣáájú yín lọ nínú èèyàn àtàlìjànú tọ́ra àwọn méjèèjì náà ní ẹ dáná fún bẹ́ẹ̀ yẹn ó ṣe wọná ilẹ̀ àlìjànú náà wọná. Allah ọlọ́wọ́ wa sọ fáwọn eléyìí náà pé ó dúkulú bí wàmí. ẹ lọ darapọ̀ máwọn àjọ kan. kọ̀dọ́kọ̀ láti ní kọ́bẹ́lì kan mínàlì jíìnì wàlẹ̀ ṣèfì náà. àwọn tí wọ́n ti gbáwájú yín lọ́nú èèyàn àtàlìjànú ẹ bára yín náà. كلما دخلت أمة لعنت أختها. báwọn tí tí wọ́n bá ti ń dénú náà láàánú ti òkúta wọ́n máa ṣẹ́bi lé àwọn tó ti ṣáájú wọn pé ah, ibi ẹ̀ wà rí lórí burú ibi ẹ̀ wà rí eh, eh. láàánú ti òkúta àtọ́ ìdádọ́kù fi hàjẹ̀mí. tí gbogbo wọn ò fi pàdé pọ̀ nínú iná. ata idadara kufiya kú ata idadara kufiya kú fi àjàmíyá. ṣé wọ́n pa wọ́n pátá abẹ̀rẹ̀ ni torí àwọn ọmọ kéwù. akramakumullah. ata ìdá dára kú fi àjàmíyá. ata idadara dára kú yẹn pé tà dára kú táwọn méjèèjì ó fi jẹun fi jọ kójọ wọ́n jọ pàdé ara wọn nínú iná. kọ́lẹ́tì òkúra òun lè òun òun. kọ́lẹ́tì òkúra òun lè òun òun. ẹni ó dé káyìn àwọn tí wọ́n dé káyìn ọ máa sọ fún líwù làwọn àwọn sínú wọn. Rabbana àwùlá ìyàbọ̀ lùnà. ọlọ́wọ́ àwọn ọ̀dà sọnù àwọn tí wọ́n ṣáájú wa tí wọ́n sọ àwọn nù rè àwọn aṣáájú burú rè. àwùláhì àbọ̀lúnà. tí wọ́n bá gbé gbèsè tó dáa ní ṣáájú ni là bá tẹ̀lé. àwùláhì àbọ̀lúnà. àwọn ní wọ́n sọ wípé ẹ̀sìn bàbá bàbá àwọn jọ̀hún làwọn máa tún sí lọ. àbọ̀lúnà. àwọn sọ àánú àwọn ní wọ́n sọ òṣàdàṣà eh, eh. tí wọ́n lásà ní hmm. ìjókòó ti omi. Mm ìjókòó ti gi yẹ̀pẹ̀ ìjókòó tó òkúta ìjókòó ti rin wọn lásà bàbá àtàwọn nú wọ́n ah. máa béèrè gbogbo nǹkan lọ́dọ̀ àwọn wọ̀nyí ni. rabbana àwùlá yadalluna. àwọn tí wọ́n sọ wá nù lé. báàtì màdábà dẹ́fà mìíràn náà. bí àtàwọn bá jẹ́yọ̀ kan méjì ni ó fáwọn tọ́ra wọn lasáájú burú. a ti hi mu àbábá ndé bá mi nà náà. báwọn ọba jẹ méjì mẹ́rin ni ọjẹ́ táwọn eléyìí ọjẹ́. kọ́lá lè kó lè bẹ́rẹ̀ fẹ́ wọn wàlá kẹlá tàlámù. ẹ alọ́wọ́ pé kọjá ìtẹ̀ wíwọ̀n líkùlé dè fín. líkùlé wọn ìyá aládìpẹ̀lẹ̀ nígbà ibi ẹwà yìí. líkùlé fún wàlá kẹlá. líkùlé dè fún èkìní kejì yín ni ó jẹ lájẹ lájìpèlé. kọ́lá lè kó lè dé bọ́n. àti senior àti junior ọlọ́run lájẹ̀fọ́ lórí ìyàlẹ́ jẹ́mì. wàlá dé fún. gbogbo yín láṣẹ ìyá yín láti pèlè wàlá kẹlá tàlámù. líkò lè dé fún wàlá kẹlá tàlámù ọlọ́run ní gbogbo yín lẹ́jẹ̀ ládìpele. èkó lé ọ́n dẹ́ fún wa lákèlá tààdà mọ́. ní tí ó fi jádìpele kó lè yí a ó rí pọ́lọ́run ní tílíkàlì jàǹnàtù aláti nùrí fúwámi ní ìbàdìnnà mọ̀ọ́ká nàtàkìyà. ó dojú la fi wò dín fún ni. gbogbo ẹni ọba wọ̀ náà dín fún ni àdìpẹ̀lẹ́ nìyẹn ẹ bá wà àlìjáná náà àdìpẹ̀lẹ́ ǹdẹ̀rẹ̀ ní tìtorí wípé ọ̀jẹ̀yà náà tiẹ̀ ẹni akọ́ná fún tọ́lá àyè náà torí gbogbo èèyàn lọ́lá àyè nínú náà onílàlìjáná méjèèjì ni ẹni tó ràn tiẹ̀ wá jálìjáná àyè tiẹ̀ yìí náà wọ́n pè fún àyè tẹni títí ẹ̀ tó àyè tiẹ̀ tó nínú ná nígbà ọba jẹyà ti inú yàrá tiẹ̀ tán ó tún bọ yàrá yìí. ó tó tutù lọ jẹ kí yàrá yóò ti rí yàn wọ o. èrì yàn wọ. Eh. tìǹà wà wà àlìjáná. owó ma wà àlìjáná ló sọ pé etílíkà àlìjáná tù. alẹ́tí alẹ́tí wúrí fún lórí fún wa mi ní ìbàdìnnà máa ń ká. adájọ́ kí á. àlìjáná kan àlìjáná tá a sọ fáwọn kan náà àwọn ẹrú wa àti ẹbẹ̀rù ọlọ́run. ẹ ah, làwọn afáàfin gbà wípé àwọn tí ọ̀rọ̀ wọn já tí wọ́n láàyè lálìjánná o nígbà tá a bá gbádùn àlìjánná tí a tán ó tún dogun tiẹ̀ fún wa. ẹ tún lò mọ ẹ lò mọ. Ah, ọlọ́run járe lò. àmì kọ́lá likúlì dìbùn walakin la lọ báwọn likúlì dìbùn dífù ẹ̀ ni wípé ìyà tẹ́ jẹ lọ́rùn àdìpẹ̀lẹ́rù táyé ni kọjọ́ táyé kọjọ́ náà yé dífù ni aládìpẹ̀lẹ́ ni ó burú ju èyí tí ń bẹ ní kíni lọ tí ń bẹ láyé lọ. وقالت أولاهم لأخراهم àwọn senior wọ́n máa sọ fáwọn junior. فما كان لكم علينا من فضل لأخراهم àwòrá ọ̀dùnkúlá hmm. àwọn tí wọ́n wọlé kẹ́yìn ùlà ọ̀dùnkúlá àwọn tí wọ́n kọ́kọ́ wọlé tí wọ́n ṣáájú wọlé àwọn sínìọ̀ kọ́ láti ilé òkúra òun wọ́n máa sọ fáwọn tí wọ́n wọlé kẹ́yìn àjùnìọ̀ wọn. bàmá kánà lakum alayna min fadli ọláwo lẹni lórí ìwà tẹ ẹ fi ń sọ páwọn làwa fún yín wọn lámúyín náà kó yín sọ fún sí wàhálà ìyàwó ọmọ ṣe yìí kí ni yàtọ̀ àwọn àtẹ̀yìn ẹ mọ bí àwọn àyín ni fàdúkùnlé àbá. bàbá bèmà kòńtò dákìsí mú. ẹ wá débi tẹ́ mọ̀ pé ẹnìkan ló ṣáájú yín. ẹ máa pilẹ̀ máa kílẹ̀ mọ́ sínú ọ̀rẹ́. ẹ máa kílẹ̀ mọ́ sínú ọ̀rẹ́. ṣáàyè seniority. wàkọ́lá tí ò la òun. lé òkúra o. bàbá kan náà làkún alẹ́ iná mẹ́fọ́délé. ẹ lọ́lá kan tẹ́ ò fi máa wò pé ẹni dá ajá wa lọ tẹ́ ẹ̀ fi ní yìí. ọmọ kan aláìkún bàbá kan là kún mọ́ ẹ̀yìn náà ní fọ́dìlẹ́. ẹ lọ́la kan ló yà lórí ifá. àbókò là dábà bí má kùn tún tàbí sí wú. kúlẹ̀ àdàbà bí má kùn tún tàbí sí wú. dúkú àdàbà náà kàmá dùkìnnà wù ẹni ẹjẹ ẹjẹ àti jẹ àti jẹ tó dé ẹ wà á máa ràrò jàre kí wọ́n lè mú ipò kọ́ báwa la fà á irọ́ o dúkúlẹ̀ iná ẹ̀ máa jẹ́ báwọn náà ti jẹ́ bí máa kún tún takisibu ẹjọ́ mẹ́sì ọwọ́ tí náà ló gbé débi mi màá sì la ẹbẹ́ iná sẹlọ́n wàlíkúfúrú bìí ẹsẹ kẹfẹẹri sí. sẹmúre sọlọ́run o. lọ́wọ́ kálukú wa o. ìjà sọ́ra fún yìí máa fi iṣẹ́ ọlọ́run jádágbà o òun lọ́tà àwọn ilé ìwọ̀n náà ará àmàgbà tí kò dé lọ́wọ́ mọ́tò wa mọ́ o. àmín. orípa burú bẹ́ẹ̀ fún ìmọ̀ fìtẹ̀sí ọlọ́run dágbà àbámọ̀ bẹ́ẹ̀ àbámọ̀ wà bẹ́ẹ̀ o. lásìkò téèyàn ọ̀ka fi wákìtì látàǹfàwò nàdàmà. àsìkò tábàámọ̀ ò ní wúlò mọ́. tí ò ní wúlò mọ́ ni o bí ọlọ́run wí ní sọ́ọ̀tù mùnáfíkùn bí àyà kẹwẹ́ ọlọ́run ní àtà ìdájà ahádàwùmùlímọ́ọ̀tù kálukú ọmọ fẹsẹ̀ ọlọ́run yọ máa fi wọlé yọ máa fi jáfara àtà ìdájà ahádàwùmùlímọ́ọ̀tù tí kò wọlé. فيقول رب لولا أخرتني إلى أجل قريب akụba wá dé ni wọ́n sọ fọ́lọ́hún wípé láwọn akárítà ni. Ìyáàdàlẹ́ ọkọ̀ rí mi. Gbé láti lẹ̀ wá ń fi mi máa rọ̀zákínà kún. Wà á fi kún mi máa rọ̀zákínà kún mi kó wọn ni àyà ninety nine ó ní ata ni mo tù kọ́ la rọ́bì irin náà a máa sọ fọlọ́run pé dá mi padà sáyé láàlì ìyá amálàsọ lè àmà tàràtù ìtọ́ yẹn ń ṣe tẹ́lẹ̀ tí ń ṣe tọ́ ọba dá padà nílò máa ṣe múmi nù àyà bíi ninety nine sí hundred díẹ̀. Àtá ìdájà dáhùn mọ̀lẹ́mọ̀tò. Tí kò fi dé tí ọ̀pẹ nìkan náà wá. Sọ́ọ́lá rọ́bì ìdìrún. Yóò máa máa sọ fọ́lọ́hún pé ọmọ tí ìpa mi dá ń padà sáyé. Láàlí Amálùsọ̀lẹ̀ àǹfì máa tààrà kìtù. Bọ́yá lè padà kí máa ṣiṣẹ́ rẹ nù tí ì ṣe láyé tó ti fi jáfara. Kàlá. Ọlọ́wọ́ sọ pé kálà. Kálà iná kálímàtú ni wọ́n kọ́ ìlú. Iná kálímàtú awẹ́wọ̀ ọ̀rọ̀ ni wà kọ́ ìlú ha. ìwọ lọ́kàn ń wí ọ̀rọ̀ tí ò lè ṣiṣẹ́ ni. wà mí wàrọ̀ ìhìn barisa kò ní. láyà mi yorùbá sùn. ọlọ́ni wà ọlọ́run parí ọ̀rọ̀ mi. àmì wàrọ̀ ìhìn barisa kò ní. bẹ́ẹ̀ yẹn bá ti kú barisa kún á ti fà kíní kan di ọmọ ayé lè padà bẹ̀ mọ́. tọ́ọ̀bù àtúrẹ́ nìkan nu ẹni tẹ́ ẹjọ́ ń sayé bọ̀ láyà omi yorùbá sùn. láyà omi yorùbá aya ló dìnnà bọ́ọ̀ bá ti gbogbo eh, ya tó ti dànù ònù. ẹnìkan ma oníwà mi wà rọ ìhín bá ìsàkún. ìhín bá ìláyà omi yúbà sóòlù. ó tún ní jẹ́ abágbé nìdí ẹ tó ríra yín. nìkan àlìjánu àlìjánu fi ẹ ó ń fẹ́ pọlọ yín ṣe náà ni àlìjánu ni òun lọ gbàgbó rárá lé yín wọ̀ tí ń lọ lò ó láàrin àwọn èèyàn a gbọ́dọ̀ fi ẹ̀sìn lọ́ra o kọ́lọ́nkọ́ ṣàánú wa o ètò abẹ́kẹ́lẹ́ kan mùnàfíkùn. wàáfikù mímá razaqnakum min qabli. ọlọ́run ní kálukú ọlọ́ ọmọ náà ẹ má fẹ̀sìn ẹ má fi dágbà ẹ lọ náà ń ta fún yín afún yín lálàáfíà ẹ lò sí tọlọ́hún. min qabli an ya'tiya ahadakumul mawtu. ó tó ní pé kú ó dé. fayaqula rabbi lawla akhartani ila ajalin qarib tí kú bá dé kọ́mọ́jẹ́ péjọ náà lọ a máa pé tún bá ń fi kún díẹ̀. láwọlá àkọ́rùtà ní ìlà àjàlí ń kọrí mi. bí òjòdún kan lọ àjàlí ń kọrí mi bí òjòdún kan lọ. fàṣọ dákọ wà kò mí náà sọ̀lì. ó ní padà dẹ́ni re wàlá ń yọ àkírà lọ́wọ́ náà bùsànì ìdájà jàlùhà. wàlá ń yọ àkírà lọ́wọ́ náà bùsànì ìdájà jàlùhà. àyíkẹ́ mi kan padà mọ́ sásìkò okú bá ti tó. ìdájà jàlùhà. sásìkò tá a pé ó lò láyé bá ti dé. Wallahu khabirun bima ta'malu. gbogbo náà ṣe pátá lèmi ọlọ́run fún yín nírò ọ̀dọ̀ wọn kálukú wa já ṣe dáadáa o. ọ̀dọ̀ wọn já ṣe rere. bí èèyàn ọba ti mójútó sìn tí fi ń dágbà àbámọ̀ ni ó padà jẹ́. àbámọ̀ ni ó jẹ́ o. ẹ̀kejì a máa fa tààrọ́ kùmù dùnú a máa jẹ́ kẹ́sì ọmọ lérí ẹ̀ṣẹ̀ fún yàn. ṣé o máa lérí ẹ̀ṣẹ̀? téèyàn ọba ti ètè mójútó kọ́ máa sin lọ́hùn hmm. yóò padà máa rí pẹ́sẹ̀ òun yóò máa lérí kíni yóò máa lérí ẹ̀ṣẹ̀. ẹ̀kẹta gbogbo ẹni tí bá ti ń fẹ̀sìn Ọlọ́run jáfàá ìdìmọ́nù aunula kò ní ọwọ́ rẹ̀ ò ní tẹ ìrànlọ́wọ́ Ọlọ́run lọ́mọ rí pé gbogbo tó ń bá ń ṣe ọmọ kò ní rírànlọ́wọ́ ọlọ́run já máa ẹ o ọlọ́run lànà lànà wà iná lọ àlámà àlùmọ́sìnì. ẹja káyà kan sí i ká rélẹ̀ ká sọ́dọ̀ la sọ insha allah iná ladina kátàbù bí ayá tìǹà ọjọ́ ti irú tèétà bá pàdé lánàá kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. n sara talu kuranu fi jẹ sábà ma sani na nu. waladina kadabu bi ayatina. waladina kadabu bi ayatina wasakibaru aniha. ọlọ́run ní gbogbo àwọn tó pe àyà àwọn ọlọ́run nírọ́. wasakibaru aniha. wasakibaru aniha wọ́n ṣègbéraga kúò níbi lílo ẹ̀. látúfà tawùlàwùmù abẹ́wàbù sàmáì. ọlọ́run ní látúfà tawùlàwùmù abẹ́wàbù sàmáì. àní sílẹ̀kùn ọ̀run fún wa. ó bẹ̀rẹ̀ pé ìṣe kèfèrí sọlọ́run ọlọ́run sọ àjọlá lọ. àmín bàbá. ìtì ń tú ọ̀pọ̀ ọlọ́run láàní sílẹ̀kùn ọ̀run. kọ́sàdúrà kàgbà ó tún ọlọ́run láàní sílẹ̀kùn ọ̀run fún un bá a bá sì gbá ìsìdìrà jù ni. ẹ̀dẹ́ ni o. orí ẹ̀dẹ́ ore kori ma fọ. látòfà tahùlàhùmù abòwábò sàmà. ó sì tún tún pé njọ́ bá kú á padà kàdísì ogun díẹ̀ ọlọ́run sọ àjọlá lọ. níjọ́ bá kú táwọn mọ̀lẹ́kà máa ń gbẹ̀mí wọ́n ń gbẹ̀mí tó bá jẹ́mi ẹni ọlọ́run wọ́n sọ sínú bíi bíi tá a lè pè ní bíi igbá kan àwo kan tó dáa wọ́n fi tùràrí olóòórùn wọ́n fi sí i wọ́n máa gbé gòkè ọ̀hún lọ. ọba ti délé sámà àkọ́kọ́ ni wọ́n máa béèrè àmàlẹ́kọ́ pé ní rùn báyìí tí ń dùn tó dùn báyìí pé ẹ̀mí lámàrí ọmọ lámàrí nù. ìgbésílẹ̀ kò fún kí wọ́n máa mú gòkè bọ̀. yà á ayàtọ̀ hànà bùsùn mọ́tòmá ìnà ìrìjì ìlà bìtì rọ́bì yàtà màdìyàtà fàdíkù lè bì àdàlólè jánàtì. ṣùgbọ́n tó bá jẹ́ ti kèfèrí tí ò sí lọ́ni ọlọ́run ó pin wọ́n mẹ́mi tiẹ̀ náà wọ́n ó jù nù bí igbá kan ṣùgbọ́n wàá fi tùràrí olóòórùn sí nígbà tí èèbá dókè òun ò ti gba gbogbo sánmà. níhùn yìí. kí níhùn báyìí tí ń rùn burú yìí wọ́n pe ẹ̀mí lámarin ni ìmọ̀lẹ́ mú bọ̀ ìmọ̀lẹ́ mú òkú òkú ń bẹ tẹ́ bọ̀. ẹ dá padà. mo fẹ́ mi ẹ dá padà látùbátà wùlàwùmù abẹ́wàbù sàmáì. mo ní sílẹ̀kùn sámà fún wọ́n dẹ́mi ẹ̀ padà sílẹ̀ ni. wọ́lá ayádekulú náà lè dáná. wọ́n làbá àkànfin ní ṣe dáadáa torí pọ́ọ̀mà àmùkẹ́fà yókùtàmù. أمره يوم التوى متسفل يوم ارتكي ألاما سيدة علي أم كيف يختم أمره ìwọ tó ń ṣe girimaka yìí ó kọ jẹ́ nǹkan kan láyé ìwọ tó ọmọ bíi ẹ̀mí rẹ̀ ọ̀tàn sí. yóò mọ̀ tá wá mùtàsáfìlì ní àwòmórí tẹ́kí. bóyá wọ́n dẹ́mi ẹ̀ padà láti sánmọ̀ tí wò ní sílẹ̀. yóò mọ̀ tá wá mùtàsáfìlì ní wọ́n kó ọ̀rọ̀ padà sínú lẹ̀ àwọn ọmọ rẹ̀ sákì tàbí wọ́n sílẹ̀ kó fún tí wọ́n pè ọmọ bọ̀ lókè. iná tàwa dùn á lókè sọ lílẹ̀ mọ̀ tàkì wọ́n bí tàkì yóò ìlàlẹ̀ máa lì yàrá wàmínálẹ̀ ajá ibú ojúbù máa ní ìwà ajá ìlọ fi àlì àwọn àṣà ìdùn àmúṣàkì. ọlọ́run sọ àjọ lálọ. àmín iná lẹ́yìn iná kádàbù bí àyà tí náà. ọlọ́run ní dájúdájú gbogbo àwọn tí wọ́n páyà wọ ọlọ́run nírọ́. wàsákìbàrú àníhá. wọ́n ṣe gbéraga sí i. látúbà tẹ̀wò làwọn adé àbùsàmẹ́ ì. wọ́n tó ju ìdùnnú kíkì lọ. látúbà tẹ̀wò làwọn àbùsàmẹ́ ì. wọ́n ní gbogbo ń tọ́lọ̀ ń wí àwọn dàgbà jùlọ ẹlòmíì gbó tún máa kírun yọọ máa sẹẹtì gétọ tani ọta aláṣọ. aláṣọ bẹ́ẹ̀ mi ọ̀rẹ́ ní káàkiri. ẹ̀sìtákìbára ni a omi rẹ̀ tán níwájú ọlọ́run ọlọ́run ní màá rí rẹ̀ níjọ́ ọlọ́kù orí tí wọ́n ní òfin balẹ̀ tó òfin balẹ̀ á dẹ́bi ẹ̀ padà wá sínú ilẹ̀ padà tó ọmọ jọ́yà. ọmọ jọ́yà ọlọ́run ní látùbà látùbà táwọn làwọn máa bọ̀ wá bò sàmà. ọlọ́run àní sílẹ̀kùn sánmà fún wa. wàlá yadikulu nàlìjánátà. mo sì ní wàlìjánà. àtà yálìjàlìjà mẹ́lùfì sàmìlì kàyáàtì. ọlọ́run láyà àfi tó bá rọrùn ntí ẹni tí ò sin lọ́hún tó fi lè wà lìjánà máa dára nínú lọ. àtà yálìjàlìjà mẹ́lùfì sàmìlì kàyáàtì. ọ̀dà rẹ̀ nínú rọ ni nítorí lè fi rọrùn tó ọba sí lọ́n láyé tó fi lè rálì jàn án ọlọ́run ní ata ayaya níjàlíjà máa lò fi sàmìlì. tẹ́ ẹ bá lè kí ibà kásí wọnú ihò abẹ́rẹ́ tí bàkásí bá lè gbàgbẹ́ kọjá ajẹ́pẹ́ ni tí ò sí lọ́hùn yọ wà lìjánà. wákàtà àlìkà nájèsè mojìrìmì. wákàtà àlìkà nájèsè mojìrìmì. alhamdulilayi rabbil alamin àtàwọn níbi máa ń dọ̀tí ìwà kọ́lí. ọlọ́run yóò ṣe aláǹfààní pẹ́ńtọ́ bọ́ wá sí. wọ́n yóò bá ń kó làmú sámi ìwà rọ́ọ̀lì. ọlọ́run dákun gbogbo ẹni tó bá wà sí abá buwẹ́ yóò ṣe láǹfààní. sámi. àtẹni tí ń wò wá àtẹni tí ń bọ̀ yóò ṣe yóò bá ń kó làmú إلى مولاه يا مولى المعالي فإني كبت يا ربي تعاكب مهلكا بالعذاب وبالمكان ففرج ما ترى wọ́n bí abdul rasheed. ọlọ́run bá ní àbí ìrìndálẹ̀. wà á lílànà àbí.